وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá afẹ́fọ́ náà ọba àlékún ìkẹ́ ọlọ́run, orí ajẹ́ ìjẹ́ tán ọlọ́run, Muhammad sallallahu alayhi wa sallam àtọ̀rọ̀ àmójúkúrò fún àwọn jama tara pé àwọn àǹfààní àti gbọ́ tafsir lánàá tó mọ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa apá àwọn kankan tí a ń ṣe ní fọ́nà wáyé tó jẹ́ ọlọ́run ọba yóò sàmójú gbogbo wa ọlọ́run ọba ló fi ọmọ obìnrin òkúta lọ́rẹ̀ lánàá ẹ́ orúkọ rẹ̀ ti jẹ́ sáwọ́dà òun náà ni òkúta lọ́rẹ̀ mo wá gbìyànjú kí afábíwá sọ̀rọ̀ sọ̀kún wá àmọ́ ọ̀nà wà lọ́nà tó jìnà ẹ̀sàmójúkò ọlọ́run sàmójú gbogbo àyà tí akàlánà àyà 31 ibẹ̀ náà ni à ó dìjẹta mú bákan níjẹta àyà 31 nínú sọ́tò alẹ́ ìmọ̀ràn àyà yìí atọ́fún wa pé ẹ̀kọ́ tọ́lọ́wọ́n tó fẹ́ kọ́ wa níbàáyìí ó fẹ́ kama pataki pàtàkì ànábì wa Muhammad ó fẹ́ ká máa tẹ̀lé àti ànábì tó fẹ́ ká máa mímọ ilé fi nǹkan kan ó fi ṣe májẹ̀mú rẹ̀ ọlọ́kẹ́kẹ́ tẹ̀lé ànábì ó wá fi nǹkan kan ó fi ṣe májẹ̀mú rẹ̀ kí ni náà òun náà ní ìfẹ́ sí òun ọlọ́run oníkàmá tẹ̀lé tànẹ́bà Muhammad ìwà tẹ̀lé tànẹ́bà yìí kò ní àyàfi òsókè nìyí kò ní àyàfi nù tábà ní tẹ̀lé tànẹ́bà ó kó gbogbo iṣẹ́ tá nẹ́bí sallallahu alaihi wa sallam tí bá máa ń ṣe ó kó sínú gbogbo ń tàbá pé alẹ́bùmọ̀ ṣe báyìí alẹ́bùmọ̀ ṣe báyìí alẹ́bùmọ̀ ṣe báyìí kódà bí ò bá fẹnu ara rẹ̀ sọ fún wa pé ẹ máa ṣe báyìí o ìtẹ̀lẹ́ta nábì kú sábẹ́ rẹ̀ àyàfi nǹkan tábàmọ̀ kọ́ lọ́wọ́ bá ṣe lẹ́tà fún alẹ́bà Muhammad àwọn nǹkan tọ́lọ́ bá ṣe bá lẹ́tà fún alẹ́bà sallallahu alaihi wasallam àlékọ́sì rẹ̀ mẹ́ kéèyàn ní ah, bí wọ́n fún mi ń sàárà yìí nígbà kọ́dà bí wọ́n ní bùkátà sí bí yorùbá ní bùkátà sí ìwọ nídi àwọn yorùbá ní bùkátà sí ní wọ́n fún yàn ẹ̀ gbọ̀rọ̀ bá kẹ́rin wa ní ara sún náà nítorí pé anábì ẹ̀sìn nìyí anábì ìjẹ sàárà èmi ló sì ní ìjẹ sàárà eléyìí ẹ̀sán ní fún anábì Muhammad àti fáwọn fámílì anábì nìkan àwọn fámílì anábì sẹ́kù dòní fún ìparẹ́ torí àgbọ́páyé parẹ́ nítorí àwọn atáyò ti parẹ́ òun ní fámílì parẹ́ òun àwọn tí wọ́n wọ́n ṣe sàárà léwọ̀ fún wa bákan náà nínú àwọn nǹkan tọ́lọ̀ tó tẹ̀lé sàfà àti sallallahu alaihi wasallam ó lè fẹ́yàwó ju mẹ́rin lọ kéèyàn wá ní ah, ara súnà ni kọ́dà èmi ní oṣù súnà nẹ́bí pọ̀sí ànábì yìí lóbi èdè yìí nínú fẹ́yàwó ju mẹ́rin lọ ìyẹn ti tayọ àlà tí ó gbọ́rọ̀ ju mẹ́rin lọ lára àwọn tó tẹ́ ẹ̀sàfà ní sallallahu alaihi wasallam eléyìí bóun nìkan ni kò kan fámìlì rẹ̀ o ti sàárà ni òun àtàwọn fámìlì rẹ̀ ni àmọ́ káfẹ́ àwọn ojú mẹ́rin lọ fúta nìkan ànábì nìkan àwọn ọmọ lẹ́yìn àwọn tó wá jẹ́ fámìlì rẹ̀ tí wọ́n náà wọ ojú mẹ́rin lọ lára ń tọ́lọ́ tó ń ní Muhammad kan tí ó kan fámìlì rẹ̀ ń bẹ̀ tí obìnrin bá wá bá ànábì fún ara rẹ̀ kó o fẹ́ fi ànábì kálóbì náà bá ànábì fún ara rẹ̀ wo ànábì fẹ́mi ànábì ò ní sanwó erí fún un oníṣẹ́ sáàkì rẹ̀ tọ̀ obìnrin á bá wa náà kó náà ẹ̀fọ́ wa náà kò sí kankan àmọ́ ká ìbá fa làwa náà wọ́n ti ní àlùwílà máa hù ẹ̀yìn ní sanwó erí rẹ̀ o kò débẹ̀ mi wo sanwó erí ẹ̀ àmọ́ kò sí nǹkan tó gbúrú mẹ́lọ ṣẹ̀ríà kóbìnrin wa bá yàn kó ló fẹ́ fẹ́ yàn ó sì kàn tó burú mẹ́ àmọ́ lọ́dọ̀ tí wá yàn yìí àwọn ọkùnrin gan àwọn ọ̀rá sáà nídébẹ̀ àti wọ́n bí ayé bọ̀mí lọ́rùn ni so gbogbo tó bá rò pọ̀ mọ́ bá lẹ́bí ti máa ń jòkó tó bá sọ pé bá lẹ́bí ti máa ń jòkó báyìí wọ́n ní ànábì àmà jòkó báyìí ìwọ́n náà máa jòkó bẹ́ẹ̀ tí ìbá lágbára rẹ̀ ànábì àmà jẹun báyìí ìwọ́n náà máa jẹun bẹ́ẹ̀ tó bá lágbára rẹ̀ ànábì fẹ́ràn kó máa jẹrú kan báyìí ah, èmi náà fẹ́ èmi náà máa jẹrú ẹ̀ tí o bá kẹ́ni pọ́ la ànábì lè máa jẹ nǹkan tó bá jẹrú ẹ̀ ànábì fẹ́ràn kó máa jẹ ẹran adìẹ ànábì láìkẹ̀ púpọ̀ ah, èmi náà ti aláìkẹ̀ ẹran adìẹ látọ̀ nínú <laughs> irú àwọn súnmọ́ ẹ̀ ọ̀yẹ́ láìkì tí ànábì máa jẹ ẹran adìẹ èmi náà jẹ ẹran adìẹ so ìtàkẹ́ká gbọ́ gbogbo súnà nẹ́bì ló kó sínú àti ti tán ṣiṣẹ́ àtàwọn àwọn àtàwọn kan jẹ́ pé ó sọ lọ́rọ̀ àmọ́ kò sí lọ́rọ̀ yàn fún wa àmọ́ ó ní àǹfààní tá a ṣe irú àǹkan tánà bá sọ lọ́rọ̀ pé ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí tí èbá ṣe kó pa á láti ká ṣe kò yé sí ọ̀rọ̀ yàn fún wa ká ṣe o àmọ́ tàbá ṣe àárí nira àárí nira lápèjúwe nísìnyí tá a bá fẹ́ bẹ́wù ànábì ní káma ṣe dísìn láì sábà bẹ́wù kìí sí ọ̀rọ̀ yẹn kìí sí ọ̀rọ̀ yẹn ẹgbẹ́ bẹ́wù ní sí wà ṣe dísìn láti bẹ́wù káà lọ́lọ́wọ́ sí ìyà jẹ́ tó igbó kò kọ́ sí ànábì mẹ́wù níbẹ̀ yẹn kò kí ń ṣe atẹ́ kò kí ń ṣe atẹ́ àmọ́ kò sí bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ṣe dísìn láì kọ́ tó bẹ́rù kọ́ tó bẹ́rù ó léwu fún yẹn kí ló fà á ànábì sallallahu alaihi ànábì níbi ìsúná tí yẹn ṣe yìí òun ní ó di gàgá láàrin rẹ àtàwọn ṣàyàtìn àwọn àjẹ́ àmì àwọn àlìjẹnu wọn ò ní rí òhun yẹn àdẹ̀mọ́ sọ fún àwọn ògbà pé gbogbo àwọn tó ń sa burúkú yẹn pátá gbogbo àwọn tó ń sa burúkú yẹn pátá ní kọ̀kọ̀ kò sí nǹkan tí wọ́n ń lò tó ju àlìjẹnu lọ so àwọn tó bá jẹ́ súnà nẹ́bì tí èsì ọ̀ràn yẹn tí yóò bá ṣe ọlọ́run ní fi àyà lálékè àmọ́ ọ àmọ́ ètò sí ni ó léwu fún yàn ìgbà tẹ́ pé irú eléyìí tí ọ̀ràn yàn wa yìí tó wá léwu fún wa èyí tó wá sí lọ́rùn yàn kọ́ ó ti pẹ́ díẹ̀ ní around 2006 wọ́n sọ fúgàmù kan ọmọ kan báyìí ṣe fẹ́ràn ara bóyá ìmọ̀ táwọn ọmọ ìṣẹ́fà fún kàbọ̀ ìmọ̀ náà musa wò ń jọ náà wọ́n ti ń tọ̀ ọmọ nàìjíríà ẹwà arábìnrin lọ́wọ́ arábìnrin yìí gbàtàn so rẹ̀ oúnjẹ ló máa rí ẹrù pàgbàlagbà ni ẹrù kó ti wọ fifty sixty ni bẹ́ẹ̀ ni ọjọ́ yìí ojú twenty two three lọ wọ́n á so rẹ̀ lóòótọ́ kò ní á ah, kó ti gbó wọ́n á ní ìlú àná kí ló ṣẹlẹ̀ sí olóhùn jáde òun fẹ́ tọ̀ nídájí òun á bọ́ síta látẹ̀gbọ́n fẹ́ bọ̀ adébòye fẹ́ fẹ́ sí òun láàrin àti gbáhùn ni wọ́n ti pé nǹkan kan sí òun nǹkan sí òun sàlìjẹ́ ńlọ́kọ́ sí là títí tí wọ́n ti wá gbé lọ léwòsàn wọ́n ti náwó wọ́n ti náwó sí gbogbo ẹ̀ kí wọ́n fà yọ níbi pé sọ yìí ẹ rí pé kí ló kọ́ gbàgbó báyà yìí ẹ́ mo lọ sí lágbàgbó níbi atẹ́gùn ni ànábì sí kọ́ ata jẹ́ mùsùlùmí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bá adé mùsùlùmí fẹ́ ẹ̀sọ̀ báyìí sẹ́yìn lọ́tọ́ ní kéèyàn sọ ní tí yóò bá sọ ọ̀ lẹ́sẹ̀ but àìsàn rẹ kí ló bá pa fún ọ ẹ́ ọ̀láì ibi eléyìí láti wá gbàgbọ́ yìí pé àṣọ yẹ ká máa wá súnà lẹ́rìí káàkiri ni yálà èyí tí ojú ọ̀ràn yẹn àbí ìṣègùn nìyí èyí tí ojú ọ̀ràn yẹn tá a bá ń rí pa lára ń bẹ̀

àbí kó yẹ pé ìwọ lọ ṣe ìwọ lọ tọ́ èyí máa ń tó àlejò nígbà míì àárín bá tọ́ bí ẹ bá di àtúkárà sáré kí ẹ máa ṣe ọ mọ́mọ́ tọ́ àmọ́ òun ò mọ̀pọ̀ mọ́mọ́ tọ́ látara bẹ̀ ó lè kó síyàn la wọ́n lè bá kó síyàn la wàhálà ńlá ni ó ọlọ́jì arí aburú nítorí lẹ́yìn àwọn súnà tí ó fi sọ̀rọ̀ yàn sọ̀rọ̀ yàn tẹ́wọ́ àwọn súnà tó jí ọ̀ràn yàn kálárẹ̀ gbá pàṣẹ àbókọ̀ bí yóò bá ṣe àbókọ̀ fún afíká máa ṣe èyí tó pàṣẹ tó ní ká ṣe táà bá fi lè ṣe fẹ́fí hamuru ló wá àṣẹ ó wá ní command ó command wá ní bí yóò bá ṣe rú ẹ̀ èyàn lè wọnà ọlọ́run ọba ọ̀rọ̀ asọ́jù àti àìgbẹ́sìnyé oníkan sọmọ pé anabi sallallahu alayhi wa sallam sọ pé ma asfala minali kabein minali izad finna anabi ni gbogbo ẹni tí ṣòkòtò tó bá wọ̀ àbí aṣọ tó bá wọ̀ tó bá kọjá kókó sẹ̀ anabi ni yóò wọnú ọlọ́run ọba mo á ní àìgbọ́ ẹ̀sìn yé mi kọ́wá òkè ní bíbá ni mo sọ fún wa níbi òní pé tọ́lọ̀ bá pa á nǹkan àbánábí pa nǹkan nǹkan tó pa yìí bóyá bí one thousand ni àbí one million àwa ṣe one million ó dín mélòó ó di ẹyọ kan ẹyọ kan ṣoṣo láfi sí ànábì sẹ́ẹ̀rí ẹyọ kan ṣoṣo láfi sí ànábì òun ni tó bá wù foríjì tó bá foríjì tó bá sí wù kò ní kò ní kò mú fún ọlọ́run pé afọ afọ one million ẹyọ kan náà lókù ní iṣẹ́ kò mú fún ẹ̀ ó lè fi ẹyọ kan ẹ jí ọ́ òun lẹ́bi rí àwọn tí wọ́n bá gbàgbọ́ yé ẹ̀sìn wọ́n é fojúlẹ̀ kí wọ́n sí ọlọ́run ọba fọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n ti fún wọn ń sàtí àlìjẹ́ náà tọ́lọ́ ọlọ́pẹ́ ọlọ́run ọba ló fún sàtì nínú àwọn tọ́lọ́ ọba fún sàtì àlìjẹ́nnà tó hàn ní Qur'an ànábì náà tó ń fi ẹnu ara ẹ̀ wí láwọn ààyè tó pọ̀ abakiri abakiri sidik ọlọ́run ọba fún ẹnu ara ẹ̀ ha lálìjẹ́nnà ànábì náà tó ń sọ láwọn ààyè tó pọ̀ tí ẹsẹ̀ kan mọ́ tánàbí tí a kó fi abakiri wà àlìjẹ́nnà abakiri wà lára àwọn ashabul badr àwọn tó jagun Badr ànábì lọ́lọ́run ní kí n sọ fún yín gbogbo ẹni tẹ́ jagun Badar èyí máa lú máa ṣí ìtò látò nílọ ní tó bá wù yẹn máa dánwò lára ẹ̀yin ò jìyà mọ́ ẹ̀yin ò wọná mọ́ táwọn ní kọ́mọ́ ẹni tó wà wù wọ́n sẹ́fún wọn ò gbọ́ ọ̀rẹ́ ọgbọ́ fọ́wà yìí wà láì kọ́nà ọgbọ́ fọ́wà fún àfáàtúwálẹ̀ yìí máa ti tó wá wù ọ́ ó ti tán ẹ mọ gẹ́ríyàn lọ ẹ̀sìn mọ́ta ẹ̀yẹ́ kan di àmúrọ̀ bàrọ̀ ìdí ni ẹmọ kọ́wàá ní báńkì ẹmọ kó olówó ọgbàrún láyé kú ni nínú ọlọ́pàá tàbí kìí àmọ́ ìsáwò wí nìyẹn Abubakar Siddiq Ànábì sallallahu alaihi wasallam ó lẹ́n tó bá wọlé nísìnyí ọmọ àlejẹ́ náà ni dákọ́lá Abubakar Siddiq Abubakar wọlé Ànábì tó wọ́n fẹ́ náà ẹ̀ náà ni fún àyífà lóbi eléyìí ṣẹ́kúrò àwọn eléyìí ti ní ọkọ̀ tí fáwọn ìjẹun àwájú wa nìsín bẹ́ẹ̀ tẹ̀lé kọ́ọ̀fù ọ̀rọ̀ jáwù kò àgbọ̀ sọ pé àwájú jẹ́ náà láíláí kò sí dalẹ̀ sínú ẹ̀sìn tó bá wọ náà wọn balẹ̀ tó tó bá wọ lè máa ń gbàgbó tá à ń ṣe yìí kò sí ẹtí òbí àwa ilé àwọn máa ṣe báyìí láwa rí tún ànẹ́bì tó ní ká ọ̀rọ̀ sọ̀kòtà sọ́lẹ̀ kan

anábìlẹ̀ ni yẹn máa wọ́n náà ọlọ́run ní síjú wo lálẹ́ kìíyàmà abákì wá dìde mọ̀tàbákì dìde abákì ní ẹgbẹ́ kan aṣọ mi yìí kí ló pè ẹgbẹ́ kan níbẹ̀ náà wọn àfà kọ̀tàkọ̀tà wọ́n lẹ́gbẹ́ kan ti ń sọ yìí wọ́n lẹ́gbẹ́ abákì bẹ́ǹjẹ́ báyìí ìdáfẹ́ ló kàn ó lẹ́gbẹ́ kan nú aṣọ mi yìí ti máa ń wọ́lẹ̀ tó bá ti tú àmọ́lẹ́sẹ̀ ní ti kí ni yìí nítorí fà sókè abákì sọ bẹ́ẹ̀ kí lànà yíwá sọ ànábì ẹ̀ ṣe tẹ́síyà fún yàn ó ṣe tẹ́síyà fún abákì Siddiq ó ní abákì Siddiq bí yóò bá tẹ̀ á sì gbéraga fún mi tí ó wá ni eléyìí làwọn ibi bí anáwọn sọ pé ìbá nàbí tó kọ́ ọ̀sán bá bá kí ìwọ́n náà bá kiri Abdullahi ọmọ Umar tó yẹ pé anábì ìrìnjọ kan anábì ìwọ Abdullahi ìrìnfà ìsára abdullahi ni o bẹ́ẹ̀ bá mọ́ta náà pẹ̀lú ní abdullahi ọmọ umaru misuna ó ní agbára misuna púpọ̀ kọ́dà àti ibi ẹ̀wọ́ misuna tiẹ̀ ibi tó ń tẹ̀ lánàbì dé tó bá tẹ̀ lánàbì jáde tó bá rí pé ń gbàtà nàbì dédé yà yìí ó kàn rí ànábì náà ni o ànábì wá sinmi mẹ́ ànábì isa dédé sinmi náà ni bàtó rẹ̀ níjọ́ tí abákiri níjọ́ tí umaru abdullahi ọmọ umaru tó ní bá travel tó bá gba ọ̀nà bẹ́ẹ̀ yóò ní ìsinmi yà yìí ànábì náà sinmi náà yìí wọ́n ní tó báyẹ̀ pé ó tíra pẹ̀lú ànábì tí kí bá wà lójú ọ̀nà wọ́n wá bẹ́ẹ̀dì kọjá bí gbin báyìí pẹ̀lú ànábì níjọ́ tó nípa tó tíra kọjá kọ́dà bí gbin bá ti kú ò wọ́n ní abdullahi ọmọ ọmọ tí kí bá ti kú ò ń wọ́n tó ní ọ̀sẹ̀ kìnnì àwọn tí yóò kí ló ń fi ọ́ nǹkan mi fẹ́ wọ ìtẹ̀yẹ́ta ànábì tiẹ̀ òun làwọn mi sọ wáyé fún o kí ló zaka tó fọ abákìrì mọ́fínà àti ìjẹ́kọ́ ó dẹ̀ rí abdullahi ti jẹ́ wọlé ó ní pásókè ṣe ìwà tàbí àwọn ṣe gára yìí kí wọ́n yẹ́fà bí abúbákì sidik bí anẹ́bì ṣe fún bí abúbákì ṣe lọ́pọ̀ sí ìjọba àlìjẹ́nà yìí ó wà níjọ́ kan yẹ̀wú nìkan wà tó jẹ́ ládùúgbò rẹ̀ gbogbo gbàgbà ti pa ẹran àbó ṣe fẹ́ sàwọn jẹ àmọ́ fún ó dá káàdà máa ṣe pẹ̀lú àwọn aládùúgbò àwọn pàtàkì jùlọ àwọn tabari tó kú díẹ̀ káàtó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn olówó làbọ̀ ń ṣàánú

tó kí lálẹ́ sọ́mọ́ ẹ̀ pé ẹni máa ń fáfá kiri nǹkan abátó sì jẹ abáká bá tó jẹ a máa béèrè pé bọ̀lọ̀ tí bì bọ̀lọ̀ tí tọ́ fún mi jẹ yìí ni ayé àṣọ báyìí báyìí báyìí báyìí jẹ látara ẹ̀kọ́ tọ́lọ́ fẹ́ ká kọ́ látara Abubakar Siddiq ó wá fún Abubakar lẹ́ran níjọ́ kan Abubakar wá jẹ kò rántí béèrè ọmọ mẹ́rin pé mo ti rẹ́ran máa fún ọ ọ̀ọ́dẹ níbọ̀lọ́ ti rí lẹ́yìn àwọn ti jẹ́ tán oníbọ̀lọ́ ti rí onígbà tó wà ní asùn jàhìlì kó tó di mùsùlùmí wọ́n ti fi tẹ́fẹ́ nìkan rí ní kẹ́yàn sí jálàbí bóyá ọ̀tọ́ di alùsùn náà ọ̀tọ́ jálàbí iṣẹ́ wọn á dáhùn ìgbà tó wá di ìgbà tó wá di súnà ní tó dá alùsùn náà kó náà mú níṣẹ́ wọn á dáhùn náà iṣẹ́ tẹ́sí mílíọ̀nì ó dáhùn ẹni ìgbà tẹ́ni

àdẹ́bì tó rí fi ti pé ẹgbà tó wọlé ní ṣòwà ìjẹ́ lọ́nà o wọn pláni ẹ o tó rẹ̀ yìí lè pláni rẹ̀ ẹni tí ó tún wọlé tó mọ́rùn ní eléyìí àwọn kan tó tẹ̀lé ó pàtàwọn àfà àwọn sọ̀hábà tí wọ́n fi tí wọ́n rí di àlífà ẹlẹ́ẹ̀kejì níjọ́ kan òkè hood ìmì gbàtí mi anábìnrin òkè hood ọ̀mì sí mi mọ́mì máa ọmọ tó wà lérí rẹ ni ànábì ló wà lérí rẹ àtàwọn ṣó àdáwò méjì àwọn ṣẹ̀yẹ́dì méjì níjọ́ náà wọ́n rú àti òṣùnà lọ́wọ́ mẹ́ àwọn tẹ́ pé wọ́n pa wọn ni àwọn tó bá ti pa bá jẹ́sẹ̀ ibi àlìjẹ́nà wọn sòsé ni mú ebé ìpẹ́sẹ̀ lọ́wọ́ láti kìyàmà wọn ò sì ní tèsì àkànwò tó fi àlìjẹ́nà sí wọn umaru nù umaru yìí mo fẹ́ sọ kíso rẹ̀ kan ni ìkankan sẹ̀rẹ̀ tó náà tàbí sáfà níbẹ̀ níbi kí sọ rẹ̀ èyí tó kọ́ káì òun mo rántí kí tó gbẹ́ lọ́rọ̀ yìí ọ̀dà ọlọ́wọ́ ga wa ń bá padà rántí àmọ́ gbogbo abúkú ń sọ yìí náà ni eléyìí náà tó ẹ̀yà mọ́ bọ̀tẹ́ tó rántí kọ́ bọ̀tẹ́ náà mi sọ. lásìkò tí mọ́rùn jẹ́ khalifa àti mọ́rùn jẹ́ khalifa ọlọ́ni kí ọ̀dá tẹ̀lẹ̀ ọ̀dá owó ọ̀dọ́ oúnjẹ kàhálù náà fi nàìjíríà yóò gẹ́gbó sí nàìjíríà lónìí náà wọ́n sọ ní gẹ̀ẹ́rin ní rẹ́díò wọ́n lọ́dún yìí báyìí àti tó dákò tó yìí àwọn ẹ̀dàkò lọ́dún yìí wọ́n lágbàdo tán wọn wọ́n ti yẹ́ láti yẹ́ ìbáyìí lọ sí nẹ́ẹ̀sì ẹ̀ tí a bá dó sọ wọn báyẹ̀ sí gbẹ̀lá tó tọ́lọ́rin náà àmà wá wọ̀ so wọ́n ní kí ló fà kòkòrò ti jáwọ́ àgbàdo ẹ̀tẹ́ á pọ̀ gan nàìjíríà pọ̀ aláì láti gbé dáwọn ẹ̀ dákú dáadáa òjò tó wá ara òjò yìí ṣe déédé sínú àgbé mọ́ dùn ọlọ́pàá tó rán àwọn kòkòrò last year ebola ni eh, tomato ebola irú àsìkò báyìí ó wá dásìkò mọ́rùn àmọ́tàsìkò mọ́rùn lè jù báyìí lọ kọ́lọ̀ kó sánú àwọn aṣíwájú wa àwọn aṣíwájú wa lọ́ta ń sọ yìí wúlò fún atẹ́lé tí ó ní padà jásíwájú lọ́la àbí wọn náà tó jásíwájú lónìí nìkan tó yẹ́ lómìnà jásíwájú nìkan lónìí kọ́lọ̀ kó ti pé wọ́n fi ọjọ́ jámọ́ nù nìkan náà ni ẹjá kẹfà tara ọmọ ọdún kàtọ́ látara ìjọba rẹ̀ gbogbo ẹgbẹ́ ìjọba tó fẹ́ rójú rí ọlọ́run tó fẹ́ rójú rí ọlọ́run kó lọ ka ìtàwọn ọmọ ìlú kàtọ́ ẹni abẹ́ ṣe ìjọba tó fẹ́ rí ìjọba rẹ̀ tó ẹni kọ́ lọ ka ìtàwọn ọmọ arákùnrin kan wọ́n ń pè ní Michael John abẹ́gbẹ́ Michael Hart kọ́tọ̀kọ́tọ̀ ní ó wá fẹ́ kọ́tàn lérí àwọn 100 first project ní yóò kọ́ sẹ́sà àwọn 100 kan náà tó bá tún yàtọ̀ wá sí hundred mi àwọn hundred tó dájú lágbàáyé àwọn èèyàn hundred tó gíní yìí tó dájú látìgbà táyé ti bẹ̀rẹ̀ tí yẹn pé ìtàn rẹ̀ ó wá fẹ́ pọ̀ wọn yóò wá kọ́ wọn nọmba one bó bá ṣe lead ẹ̀wọ̀n síríà nọmba tó fi tó bọ́n ṣe dájú nù Christian ni the first person tó kí sórí list Ali Muhammad jésù tó jẹ́ ọmọ tó jẹ́ ọmọ lẹ́yìn jésù gan náà lọ́wọ́ five lóbi jésù sí ẹ̀rọ tàbílẹ̀ kejì Umar bin Khattab Umar bin Khattab na Umaru yìí lásìkò ìjọba rẹ̀ ọlọ́wà ní kó jẹ wọ́n débi pé ìtí wọ́n jẹ ńgbà náà táwọn aráàlú jẹ tó kọ́ mọ́ táwọn aráàlú jẹ ó jẹ tí ò tí àrẹ̀ lọ́rùn ni bá mẹ́sí pẹ́pẹ́ majority Nigeria ló 90% ní Nigeria lónìí ó yẹ tá à ń jẹ́ Nigeria ó yẹ tí ò fi alọ́rùn ní 90% ọmọ Nigeria wọ́n kàn jẹ́ náà ni ẹlòmí ti fẹ́ràn jẹun nísìnyí fáàtì mọ́ sọ fún wa ẹlòmí ti fẹ́ràn jẹun nísìnyí ọkàn lè mọ́mọ́ torípọ̀ jìn sáà tán ó lè mọ́ àwọn bá àgán sí sẹ̀mí láyé lónìí kò wá nù lákàyàwó èèyàn sẹ́lá mẹ́ẹ̀má kọjá ládùúgbò yìí ẹ mọ̀ rí àmà àwọn kan bẹ́ẹ̀ pẹ́lú lọrin gbìn báyìí pé ilé àmọ́lẹ́wà mú sọ fún ìjọ ní pé ládùúgbò yìí sọ pé ní sọ pé ilé àwọn àdàgà bá ní dìsí ń bẹ ládùúgbò yìí iná lẹ́fà wọ́ rẹ̀ dìsí báyìí náà wọn ò ní iná lókùnrin olúwa èyí níbi lífẹ̀ náà umaru ni wa ṣẹ́kọ̀ọ́ ní kàlífà bíi irú oúnjẹ táwọn èèyàn wá ń jẹun gan náà ló mọ́nu wa jẹ bí káwọn chairman wa àwọn gọ́fúnà wa àwọn kọmíṣánná káwọn náà máa jẹ ráìsì lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó máa fi kóyí tẹ pé àsìpọ̀ lókùtà ń jẹ ní lọ́pọ̀lọpọ̀ tẹ́ẹ̀kan yí pọ̀ tẹ́ẹ̀jẹ́ pẹ̀lú rọ́jú aláìrẹ́jú kò ní ní adùn kankan lá wàláì wọ́n yẹ káwọn náà máa jẹ́ ẹlẹ́kọ̀ọ̀kan ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọlọ́wọ́ bí wọ́n o táwọn jẹ tíkì subhanallah àwọn ń jẹ wàlẹ́ ọlọ́wọ́ bí wọ́n torí pé wọn ò mọ̀ tí wọ́n tí wọ́n ń ṣe a wà lábẹ́ wọn wà ń tún mọ̀síhùlùn àná wọ́n béèrè alámọ̀rí wa ọwọ́ wọn ti béèrè pé afá àbáwà Imam Fatima mọ̀ sóti jẹ́ wọn sán rí wọ́n béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ kánsílà àdúgbò yìí torí òun ni wọ́n fi tì wá oníwà jẹ́ ọjọ́ fún chairman tí àwọn abaláwọ̀ fún gómìnà wa lọ síbò tẹ́lì tí ó lọ ẹ̀lẹ́ ojú lọ dé ẹ̀yìn tó rántí kan nísìnyí ọlọ́ni tàbí lónìí nù ẹjẹ́ parí tó mọ́rù mo ti rántí kan nísìnyí ni ó umaru wa ń jẹ́ oúnjẹ yìí oúnjẹ wa bá mu kò bá nù mu kójú ọba nù ìyàwó Umar bin Khattab ó wá múnú owó ara rẹ̀ pásánà rẹ̀ ìyàwó ní o pàtó kó oúnjẹ yóò bá kò bá nú ó wá owó ara rẹ̀ ó wá lọ fi sínú ìjọba fún mọ́rù kèése nú owó ìjọba owó rẹ̀ sílẹ̀ onílà ìfíjọba ilé ìwọ̀n nílà bíbẹ̀ ọlọ́run àwọn léèdè tó bí máa yíyán káwọn tí ń ṣe lérí káwọn mú gàrí ìlẹ́sẹ̀ bẹ́ẹ̀ oúnjẹ wá affect Umar wọ́n ni wọ́n ń ṣe kútùbà lọ́wọ́ lọ́jọ́ júmọ̀ níjọ́ kan inú rẹ̀ wọ́n ń kún ìsì ń kún jáde tó ikú oúnjẹ tó jẹ́ yóò bá mú Umar wá fi kútùbà lẹ̀ Umar wá ń bá inú rẹ̀ sọ̀rọ̀ bí ìgbà fi ń bá òyìn sọ̀rọ̀ ẹgbọ́n ti sọ ni ó ní kọ́ọ̀rì kọ́ọ̀rì ọkùn o aw láàtò kọ́rkọ́r àbọ̀ tí ẹkùn wà innaka la tashba mo fi ń dá olójú pé ìwọ ọkùn mọ́rù ọ̀ ní yó ọ̀ sí ní gẹ́gẹ́ tó wọ̀ hatta yashba abna'ul muslimin tí ìfìmọ̀ ara wọn pé àwọn mùsùlùmí náà ń jẹun tó yọ oúnjẹ tó wọ̀ lọ́nà tó mọ̀ jẹ tó wọ̀ umaru nìyẹn ẹwà àwọn ilé ìbọn ti tẹ̀lé tàlẹ́bì tó torí wọn fi àlẹ́bì sọ àlẹ́bì sọ pé àwọn olóyìí

àwọn tó bẹ́ẹ̀ jọrú ẹ̀ ni wọ́n ń pe ìlú kan ní humus lásìkò ọdún náà òru yìí ìlú ni wọ́n fẹ́ràn complain gan ẹmọ̀ kẹ́ẹ̀kẹ́ láì complain púpọ̀ kò sí gọ́ọ̀nà tán fún wọn wọ́n máa ń complain rẹ̀ ni gọ́ọ̀nà ló èyí ẹ̀ lọ́dọ̀ wọn rí bí oṣù mẹ́fà oṣù mẹ́rin wọ́n ará sí wọ́n pé àfẹ́ ah, gọ́ọ̀nà wa mọ́ o mọ́ ló tún gbé sọ́bà kan wá wà pé á sáàdùgbọ́n ọmọ tí wọ́n bá wọ́n gbogbo tí wọ́n sì wá sí fún wa mọ́ bẹ̀rù ọlọ́run bá ọ bẹ̀rù ọlọ́run lórí wa ọ gbogbo tó bá ṣe ọlọ́run béèrè ilé ilé káwọn àbá máa ṣe ní gọ́ọ̀mẹ́ntì house láwọn kan àwọn kan pẹ̀lú àwọn gọ́ọ̀nà wa láwọn kan àwọn kan pẹ̀lú àwọn chairman gbogbo àwọn kan jẹ́ lérí òun mọ́tẹ́ kan wọ́n ṣe láwọn kan ẹ̀bẹ̀rù ọlọ́run kama gbé nǹkan tí wọ́n kọ́ ájú kama mú wọ́n pẹ́ nìkan ní ìrántí okòrò ara ọmọ kẹ́rù ìlú wọn náà ṣe díẹ̀ báyìí ó wà lọ bẹ́ẹ̀ tó jẹ́ president ìlú wọn ó lọ bá àwọn àfa gidi ṣẹ́gbà náà dá àwọn àfa gidi mọ̀ mọ́ ṣe dé báyìí dé kò sì jáde sáfà ó ní kan tó yẹ síwájú àfa náà bí kan wá sọ àwọn oúnjẹ táwọn olóòwe táwọn agbègbè jẹ ń gbòòrò kan tó sí ẹ lójú àfọ òjẹ o ó ní kan lọ wà fún àsáfà ń jẹun wọn náà àfọ òjẹ wọn náà jẹun náà á ah, jẹun eléyà máa ń pe gómìnà wa ni bá a bá jẹun eléyà ẹ jẹun ẹ gbòòrò inú rùn wa àfọ òjẹ oúnjẹ yẹn ó wá sí wá sí kùtà wá jáde máa fi jáde wọ́n ní ẹ̀mí lọ kílẹ̀ mú wa wọ́n láwọn wá ẹsẹ̀ fúnfún yìí àwọn fẹ́ẹ̀lì kan gbọ́lọ àà ah, olóhùn ọgbà káwọn afọ àwọn ọmọdé wa wọ́n bá fún yín ní kọ́ owó mọ́tò ẹ̀wọ̀ ọgbà wọ́n fún wọ́n lè má yẹ dodo olùdó dodo mọ́ ẹni máa bá wọ́n ó da púpọ̀ ó ní Saudi Arabia fi gbádùn bí ẹ̀ báyìí àwọn àfa àwọn lérí wọn wọ́n fàyẹ̀ fáwọn àfa àwọn àfa àwọn àfa àwọn bọ́pọ̀lọpọ̀ àwọn afá nàìjíríà yẹ sán lérí àwọn afá nàìjíríà sán lérí wọ́n sán lérí gan wàláhì àfi wọ́n wúlò kankan láwọn afá nàìjíríà yẹ ó yẹ kó lọ rí wọ́n yẹ afá kan lọ bá gọ́fúnà nígbà kan lásìkò làwọn sẹ́kẹ́ bá sọ́dún lọ́rọ̀ ó wá dé wà sí náà ẹ̀bá ìrìnà ìjọ náà wàláhì ó ti dálẹ̀ àti ah àwọn gómìnà ń gbárùn wọn wọ́n bá sọ ọlọ́fẹ́ yọ ọlọ́run sàrọ̀ náà wa umaru ó wá dijọ́ kan umaru ti ránṣẹ́ pé ní ilé yìí nílùú rẹ̀ ìlú rẹ̀ jìnà sọ́rọ̀ umaru sọ́nù okó nílé ó wá ní kó lọ síjọba ní umus olóhùn lọ olóhùn wa fọ olóhùn lọ ìwọ ọlọmọ tó wà sí fún mi wọn náà bá ń sí sọ́rọ̀ náà ó ní olóhùn lójọdún kan lọ olótẹ́wọ̀n lọ́rùn ó wá lọ oṣù kíní oṣù kejì oṣù kẹta six months mọ́rù gbọ́ complain ah, mọ́rù wa rẹ̀ nìkan lọ iṣẹ́ tí mọ́rù sí mo fẹ́ràn ìmọ́rù yà yìí iṣẹ́ tí mọ́rù sí èyí báyìí iṣẹ́ tẹ́ kí president ṣe lélẹ́ yìí Muhammadu Buhari lápòjú rẹ̀ náà fi láwọn mínísítà Umaru wa gbé mínísítà kan dìde náà mínísítà rẹ̀ ó ní kọlọ sí Umus kọlọ báwọn kó lọ kọ ó kọ àwọn tó bá jẹ́ fúkọ̀rọ̀ àwọn aláìní wọn kò kàn wá ó ti lẹ́yìn tó wọ́n ń ṣáàjì rẹ̀ lọ́hùn àwọn aláìní kò ń lọ bá gọ́fúnà ó wà lọ́bẹ̀ nìyẹn nọ́mbà ẹni tó kọ́kọ́ sí rí líìsì ó kọ gọ́fúnà wọn ni pé tó máa ní kí ẹ̀wọ́ ẹ̀dá ní wá o tálíkà bí gọ́fúnà wọn ni ó hàn lára ẹ̀ pé tálíkà lélẹ́yìn gọ́fúnà àwọn agbè lọ gbàtọ́dọ̀ ọmọ Umaru ó sì bu ẹkún Umaru wa ní kan fún gbogbo àwọn aláìní ìkan fún ọ lówó ó wá fi ti ẹni tó jẹ́ gọ́fúnà yìí ó fi sọ́tọ̀ ó ní kásẹ̀ lọ fún ní pé tí ẹlẹ́lẹ́ yìí o wọ́n sì gbédé ẹ̀wọ̀n gbé fún ó sì báyìí ó pariwo ó ní inna lillahi wa inna ilayhi raji'un ìyàwó rẹ̀ gbọ́nulé gbàtí pé ìyàwó rẹ̀ ti pé ó ń ṣe Umaru ló wá lẹ́yìn gbàtẹ́ ni jáde ló gbọ́ pé inú lọ́wọ́ nínú ọjọ́ ìhù ó ní sẹ́ Umaru kú ni ó ní Umaru òkú o ní tí ó ba ayé mu jẹ́ tàbí kìámà ló wọlé bá ó ní lé lé lé lé wọ́n jẹ́ wọ́ à ó ní àkàmà ń lé ìyàwó jáde ó bá ti ó bá ó ti ó fún káà ti fẹ́ fáwọn ìyàwó ju àwọn ẹlẹ́à ṣe kílẹ̀ sọ àwọn ọ̀dà sílẹ̀ yìí ẹ̀dàkùn ẹ̀wọ́n fàdílẹ̀ ẹ̀dàkùn wádé náà àwọn asọ̀rọ̀ níta bá ti nínú àjìjàn àjìjàn sáwọn sọ̀hábà gidi gidi ní bá ànábìtẹ̀ ti sọ bí hadithi bá ṣe jìnà sí náà wà láyé ó ju sọ́mọ̀ sílẹ̀ lọ because inú ọ̀nà tí wọ́n lára ti wá tó máa ń fi áàfù múdù ọ̀tọ̀ àwọn áàfù múdù tó fi wọ́n jákàá náà rẹ̀ áàfù múdù kálára agbà àwọn ẹni tí wọ́n á pèjú ẹni sí kàbágbàrẹ̀ monday tó máa fún wa ní half modu tí sọ abára bágbàrẹ̀ monday anábì ní in tó tó dédé kan fruit ní gold olófin wọn tí lófin lára tí ẹ̀ òkè hold ní gold òkè hold ní wọn tó tó bí mẹ́ta àwa half modu ajìnà sí lára púpọ̀ ìyá ìwá sọjọ́ náà pé sẹ́nàrè ágìlẹ̀ jáde nítìí ó wá ní àwọn kan bẹ tí wọ́n jẹ́ obìnrin bí tèmi tí wọ́n ní àǹfààní tèmi ní àǹfààní wọn làwọn ò ní ó ní pé èmi èyí ń jàǹfààní rẹ̀ ọ wà láyé ọ ń tọ́jú mi ń jẹ tó wù mí àwọn kan mẹ́rin pé ọkọ wọn ti kú àwọn òde àǹfààní tèmi ní já fún ọlọ́ọ̀yì ah ó lákọ̀ọ́kọ́ nù nínú wọn àwọn kan bẹ́ẹ̀ pé àǹfààní táwọn ọmọ ti wá ní àwọn òní ìyá àwọn òrukàn já fún wọn léyìí táwọn òní kàkún wọn lónìí ó di jọ́ tí kan bá ṣe wá káfún wọn lọ́jà àwọn òrukàn wà láìpẹ́ ẹgbẹ́ orí bẹ́ẹ̀ lára àwọn lára nǹkan ìsìlámù mójú tó olùrọ̀ wọn olùkàn àkan wá sí ẹni wá ní pé òun wá tọrọ ọmọ ọlọ́wà ni ọmọ òrukàn lọ́dọ̀ wa ká fún àwọn ọmọ òrukàn mẹ́rin náà àwọn òrukàn tí mo láti tọ́jú ó wá sọ isu àwọn bó ti ṣẹlẹ̀ ó wá ní fẹ́ni àwọn kan ẹni mẹ́lẹ́kì lọ́pọ̀ ni ó ń travel lọ sí Sókótó àbí ó lọ alájẹ́n gbàtó lájẹ́n ó wá kú àwọn mẹ́rẹ́dẹ̀ kiri làwọn ọ̀gbìn ah, àwọn tó fi táyé yìí báwọn ọmọ tó lè kú náà mo sáré mọ́ tẹ́kẹ́ àwọn ọmọ yìí tẹ́kẹ́ tó jẹ́ kí wọ́n ronú islam ti plan ẹ̀ka lẹ̀ tẹ́lẹ̀ wọ́n yẹ mo sí ò lé ní pọ́blẹ́mù ní àjẹ́ àmọ̀ tabatẹ̀lẹ̀ tí àwẹ́bí àìtẹ́ta nẹ́bí ní pọ́blẹ́mù tí mo sì láyé lónìí tó ti wà nínú nǹkan tá nẹ́bí sọkalẹ̀ kọ́dà orin ńláńlá nẹ́bí fi sí anẹ́bí ní ana wà káàfin lìyẹtí àbẹ́ni fìlì jẹ́nà anẹ́bí láì mi àtẹni tí bá ń tọ́jú ọmọ orúkọ kọ́dà bí ìbá ti mọ̀lẹ́bí àbí mọ̀lẹ́bí rẹ̀ bá a méyò sọsọmọ aládìkí amọ́rì alẹ́bí wa fọ ọ̀rẹ́ méjì yóò fi kan báyìí kìrìsáwọ́sù lọ́wọ́ níjẹ́bẹ̀ẹ́ anábì ní gbogbo ẹgbẹ́ fi lè lu omijé omijé omi ẹkún níjẹ́ bẹ́ẹ̀ lójú ọmọ olùkàn ọlọ́kùn ní nígbà lójú ọlọ́mọ lálẹ́ kìáma anábì ti sọ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́ sí ìgò bá ṣe wá ẹran tí pé káwọn sàánà olùkà ẹ̀sìn plan fún wa eré ló wá wọn fún ní ẹjẹ́ fún wa o wọn látò lọ náà sálárì wọn àmọ́ ní contribute one thousand wọn ló ti pẹ́ díẹ̀ àwọn tàn ṣe àwọn mẹ́rin ni ó tẹ̀lé wá pọ̀ àwọn ìdáhùn táwọn fẹ́ ṣe sí làwọn wọ́n pé aláwọ̀ olùkàn ní mọ́sáàtì wọ́n rẹ̀ àwọn níbẹ̀ àwọn ọmọ mẹ́rin àwọn mẹ́rin ó sí sí wọn àtàwọn kan tó máa lò tó pé àwọn máa ṣe táàrùn rẹ̀ rí àánú sí tàbákúta méjèkì àti alóyìn ilé ilé káwọn mùsùlùmí ní baitul mal baitul mal ìjọba mùsùlùmí gbọ́rọ̀ ní bọ̀tíjọba mùsùlùmí bá ní mọ́sáàtì gbọ́rọ̀ ní akànyàsíbẹ̀ náà ni fún ọjọ́ wà sí fáwa náà káà náà fi sọ́kàn lónìí àpẹ̀lú ògbó ọlọ́run tẹ́bá ní bóyá èyí tẹ́ búra yín díè inú èyí tẹ́ jẹ́ tẹ́jọ́ sí tẹ́pọ̀ ni àbáwọn ọ̀rẹ́ rẹ̀ pé wọ́n sáfíyèsí báyìí kọ́dà bó ṣe five hundred kọ́dà bó ṣe two hundred naira lẹ́sẹ̀ kí ni lẹ́bá ń dá lóṣù two anything pé àlọ́ sísá máa máa olùkà so ó ní tó náà san owó sùfíìsì ọmọ olùkà ìyá ìbá ti bẹ́ẹ̀ ọkọ̀ bá ti bẹ́ẹ̀ lóòótọ́ ọ tó wà ní tálíkà padà wọ́n ti tálíkà padà náà ọjọ́ ti lọ ó wá díjọ́ kan Umar ó máa ń ṣe iṣẹ́ kan ṣe pé ó yẹ kí president máa ṣe àwọn president wa náà máa ń ṣe o àmọ́ wọn èé lo ìlànà tí wọ́n máa ń lò ẹ rí pé gbogbo àwọn president wọ́n máa ń fi sí state kọ̀ọ̀kan àbẹ̀kọ́ lọ́nà at least ẹ̀kan ló tẹ́nu wọn nǹkan tó dáni wọ́n ṣe àmọ́ wọn ò ṣe bó ti tọ́ umaru náà wá fíjì ti humus kò gbọ́ complain after a year ó bá lọ bà tó débẹ̀ ó wá fi àwọn aráàlú àwọn ta ló pè àwọn aráàlú kò pé kọmíṣánná kò pé mínísítà kò pé wọn ó wá pè wọn jọ ìfẹ́ káwọn fẹ́jẹ̀tì wa náà máa ṣe nìyí àwọn àdúgbò kọ̀ọ̀kan àwọn tí bá sọ lẹ́sẹ̀ ìlú ẹ̀sẹ̀ ìfẹ́ẹ̀tì ìmọ́mù mọ́sálásí kọ̀ọ̀kan gbogbo mọ́sálásí ẹgbẹ́ ìyọ̀ mọ́sálásí kan lẹ́gbẹ̀lẹ́ ìmọ́lájá alùsùn ẹ̀yọ ẹgbọ́n ẹgbẹ̀ wọ́n wá kan wá sí bẹ́ẹ̀ kan ní ká máa àwọn apọ̀ títí mú láàfin gọ́fúnà wọ́n wá ní kò sẹ́tí ò lè wọlé o sẹ́kẹ́ àwọn anìtọ̀ kí ni ìṣòro tẹ́ ní látọ̀dọ̀ gọ́ọ̀nà yìí ah, wọ́n láwọn ní sọ̀rọ̀ wọ́n ti fọ̀rọ̀ sẹ́nẹ̀ nìkan wọ́n ní problem mẹ́rin láwọn ní pẹ̀lú ti sú àwọn ah, kí lálákọ̀ọ́kọ́ kọ́lọ̀jì kẹrẹ tẹ̀ fún ìsọ́ yìí wọ́n ni pé nígbà míì wà akàlẹ́mọ́ sọ pẹ̀lú rẹ̀ báyìí yóò kàn ṣe sì lẹ́ẹ̀kan náà sísẹ́mù rẹ̀ ti dàrú ah, yóò wá jáde pọ́lọ́ dáwọn kò tí ẹ̀ tí a lọ́rùn ó dì méní ẹlẹ́ẹ̀kejì bàbá lọ kanlẹ̀kún rẹ̀ bí aago lẹ́yìn iṣẹ́ ayì bí wà ládé kò ní dára lọ́rùn yóò lè káwọn wọ́láàrọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ń kọ́ wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan láàrin oṣù ẹ̀kan lóṣù lélẹ̀ mọ́ kò ní jáde sí iná ó kásùpà tó bá ilé kò ní yọjú sí lẹ́ẹ̀kan lóṣù náà nílé ó dẹ̀yìn àyílá kò tẹ́ wa lọ́rùn mẹ́rin mo pè é ẹlẹ́ẹ̀kẹrin ẹyọ mẹ́ta tó mọ́ rántí náà nìyẹn ẹyẹ wọn sàlàyé mẹ́ta yóò lọ wọ́n sàá ka mẹ́rin tán wọ́n wá dájú kọ náà ó náà wà lẹ́nu yòókó nǹkan àrílànà kan yìí bò ní oníbẹ̀ náà ẹyà sàlàyé rẹ̀ ó ní alákọ̀ọ́kọ́ sọ yẹn ó ní bẹ̀rẹ̀ lóòótọ́ ó ní tí máa ń ṣe òun bẹ́ẹ̀ tí é ṣe àìsàn nínú àmọ́ òun àmọ́ òun rántí àlìkí àmọ́ òun ó ní ní maka bàtàlù sí ẹ̀dí ní òun wà lára wọn tó ń disturb àwọn mùsùlùmí ní maka débi pé àwọn amúsọ̀ abà kan nígbà tí ń ṣe ìjírá bọ̀ wọ́n fẹ́ ní ọ̀bẹ́yìí àwọn amú pàtàwọn amú àwọn ní pé èwo ní ó se ń bẹ̀ tí ó ti jíra rẹ̀ olóhun se jíra o ọdá àwọn pọ̀ kò sí ní agbára kan tó lè ṣe wá ló ó sẹ́wọ̀n lọ́rùn kẹpa wọn amẹ́jẹ́ yẹn lẹ́fìlà ráka méjì ó wá sí ráka méjì àwọn akàn má gbélébù pàtàwọn kan àwọn wá ń gé lọ́pọ̀ kan àwọn lè kọ́ gé tí ọ̀tún àwọn gé tí ó sì àwọn da ẹ̀jọ̀ tó àwọn da ẹ̀jọ̀ sí sí kọ́kọ́ lọ àwọn báwọn ti ń ṣe ni wọ́n fi ọlọ́run o bá ń kà wọ́n ní ọkọ̀ kan gbogbo báyìí bá ń máàkì wọn mọ́jẹ́ kíkan fayé lẹ́tọ́ fi àjẹ wọn lọ ó wá sàá sọ ọ̀rọ̀ tó ní agbá ó wá níwájú lòun wá ó ń tó bá wá sùn báyìí ọ̀rọ̀ máa ń wá tó wọn lójijì ìgbà mi tó bá dájú wíwá tó wọn lójijì tí tó fi agbá sílámù ó ní ọ̀rọ̀ yẹn máa ń wá sí wọn ẹ̀kùn rẹ̀ máa ń dún lágbárí wọn pípí tí ń kà pé sọ́wọ́ wọn ti forí jì wọn ó ní mọ́ ń fa yẹn nìyẹn àwọn ah, ayanu ok ẹlẹ́ẹ̀kejì ńkọ́ wọ́n lé ẹlẹ́ẹ̀kejì tí mi jáde sí wọn lóòótọ́ ni lọ́mọ wa lálẹ́ gbogbo látọ̀ bá ti kásùbà tán tí ó fi di ìṣáì ìmọ̀ dá wọn lóhùn èmi eré àyè fáwọn mọ̀lẹ́bí mi àwọn tí wá kí ìṣáì tán á àwọn mọ̀lẹ́bí mi ìmọ̀ ń pèsè mẹ́ta ìkan fáwọn mọ̀lẹ́bí mi ìkan tí yàrá mi ń sùn ìkan láàrin àtọ́lọ́ọ̀bá àti tí ma ń rárí bọ́lọ́ọ̀bá sọ̀rọ̀ ni ẹ àwọn àtọ́ ìyá lọ ẹlẹ́ẹ̀kẹta bóòlọ́ mẹ́sọ sílẹ̀ yìí ó ní aṣọ kan tó lòun ní aṣọ kan tó tó lòun ní aṣọ yìí ẹ̀kan ló ti máa ń fọ̀ lóṣù tó máa ti wá kásùbà tán lòun lọ fọ̀ tó máa kásùbà tán lẹ́ẹ̀kan lóṣù náà lòun á fọ̀ òun wà lọ́ta òun rò sọ so àìlà tó lọ́wọ́ síbí nìyí ló lọ ká lọ́wọ́ àwọn ọ̀rọ̀ tó fa nínú ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní nígbà míì wọ́n ní lọ́pọ̀lọpọ̀ gbà everyday láàárọ̀ kìí tẹ jáde sáwọn mọ́ tó bí aago mẹ́wàá tó tó jáde sáwọn everyday léyàn ó ní bẹ́ẹ̀ ni olóhun lọ́mọ ọ̀dọ̀ tó lóhun lóòótọ́ lè tó fún ọ̀dọ̀ ìyàwó òun wòye sì nílá òun ti fẹ́ràn fún ọmọ jẹ búrẹ́dì láàárọ̀ láàárọ̀ àmọ́yàwó kò ní sẹ́ẹ̀ tó lè fi ní tó lè fi ṣe fúláwà olówó wá ń ṣe tó o máa jíká àwọn kiri ọmọ ààrẹ sí sí máa fi tó fi ti gẹ́ ọkùn sí lẹ́yìn ọmọ ìyá náà wọ́n fún akẹ́kọ̀ọ́ ní ara rẹ̀ báwọn sábẹ́ àti ìlérí nìyẹn ọ̀láì báwọn sábẹ́ àti ìlérí ìtẹ́ bá múnú wọn ẹ̀mọ̀ kẹ́kọ̀ọ́ lára wọn ìgbàtẹ́ni wá parí sẹ́nu rẹ̀ wáyà lọ́wọ́ lọ́wọ́ àbẹ́ àbàtúwá lò tán wá kọ lẹ́tà tó mọ́ kọfẹ́ wọn lọ mọ́rù wá ń bẹ̀ onígbà àwọn tọ́lọ́kọ́ ṣe sí wọ́n ṣe kí nìyí táwọn para lé lérí tẹ́lẹ̀ fẹ́ lè mẹ́ta gọ́fúnà làpẹ́ bá gọ́fúnà olóhùn ọlọ́mọ dákùn bá ń tẹ ọpá sọ́dọ̀ kan sí ọdá oṣù mẹ́fà olóhùn ti mọ́ mọ́rù wá àtẹ mọ́rù wá kọ lẹ́tà pé tí wọ́n ti ń lọ gẹ́ bí owó ọ̀yà rẹ̀ oníṣẹ́ ló ṣe kó mú ẹsẹ̀ funfun kó mú lọ́wọ́ kó mú kan báyìí kó mú kan báyìí yóò báyìí kó mú lọ́wọ́ ọ̀sá aka bẹ́ẹ̀ wọ́n á gbẹ́lẹ́ta fún kò mú kan bẹ́ẹ̀ ó gbà tó ń bọ̀ wá kò mú kan déyà kò mú kan bẹ́ẹ̀ wà lọ wà padà sínú oko rẹ̀ tẹ́tà bá ti parí gómìnà àwọn onípa àgbógbó adúpadà sí lóra mọ́ kọ́dà àwọn tán ṣe tán lọ sí Àbújá ni wọ́n para wọn ò ní dé fún ọlú mọ́ sí sábọ́ náà mọ́ yà rẹ̀ ló kù Àbújá ó pa àsọ́kò wọn ni ó pa àsọ́kò wọn ẹgbẹ́ tẹ̀síwájú ìtàn rẹ̀ díẹ̀ Umar bin Khattab ọ̀dọ̀ ọlọ́sàárá ni ó wá dijọ́ kan gẹ́gẹ́ bó ṣe mọ̀mọ̀ ó wá ní káyọ̀ lọ fi sí tiẹ̀ káyọ̀ kan lọ bẹ̀wò ó fẹ́ mọ háàlù ẹ̀ bóòdù sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà tó ti fi gọ́fúnà lẹ̀ bàtà nǹkan wọn débẹ̀ látọ̀dọ̀ àlejò Umaru ó jẹun sí à bàtà wọn rí pé àwọn àlejò yóò lọ ó tún kó wọn fẹ́ súnnu báwọn aládùúgbò rẹ̀ ti wá bá nù àwọn aládùúgbò ẹ̀ntàǹsọ̀ wọn bá wọn bá àwọn àlejò pé tẹ́fẹ́ sùn ní ẹ̀nà fẹ́ sùn à ẹ̀dàpọ̀ ẹ̀kùn náà bọ́kùnrin yóò tẹ́ gbogbo tẹ́ bá sàjẹ́dé ẹ̀wọ̀n bọ̀ wá ká fún yín ẹ̀kọ́ náà wẹ̀ wẹ̀ kò tí ju six months lọ àwọn eléyìí tí wọ́n jẹ́ tọmọ wọn ó jẹ ọmọ wọn ó jẹ ọmọ wọn ó jẹun tí ò bá ṣe kankan mọ́ torí ìfikẹ́ wọn wọ́n ní pé àwọn kan bẹ tó bá dákọ rẹ̀ ẹwà ti pé kátẹ̀ ní iná mo tẹ̀wá ya bùtùlú iná lójúmọ́ o àti fámílì mi o bá ṣe pọ̀ tó náà àwọn aná túbí lọ lójúmọ́ mo kókó tí ẹlẹ́gẹ́ tó tó báwọn ẹwà ti pé báwọn lè bá lo 300 years láwọn náà kópa mọ́ kò lè náà tán ẹ sì ṣiṣẹ́ ẹ̀kọ́ ń gbẹ́ púpọ̀ àwọn sí àwọn èèyàn bí tíwà làwọn mẹ́fà bá a ti wájú náà wájú jẹ́ mẹ́fà ó lò pé kò lókò lówó lọ́wọ́ àwọn ènìyàn bá padà tó lọ́wọ́ náà wọ́n fún nírò mọ́rù wáyé bá ẹ̀jẹ̀ wá ó ní kó wá sálàmà sí òun kó wá kí òun kó wá kí òun ah ó ń tó ń jẹ yìí ẹ̀kọ́ gbà náà ìní gbóúnjẹ ìntí ni àyàwó mi ti jẹ bídé ráì alẹ́ ìgbà tàbí fún three days wọ́n lè wa kí ni wọ́n gbà mí lọ ẹ̀lẹ́ gbà mí three kí mo pé <laughs> three days kéye three months à ah, three days aṣọ ń kọ́ ó wà mú bí aṣọ ó mú aṣọ kan ó ikú lọ aṣọ ẹ̀rọ ti gbóyìí ah, ah, ó ní ó wá ní ìyàwó òun kìmọ́ rẹ̀ ó ti gbógán dípò kò tẹ̀lé jáde mọ́ so ẹyọ kan tó mú ìyàwó fi ṣe kìmọ́ ìyàwó òun àwọn èèyàn nù ẹni ẹwà lè sọ pé tèmi sábẹ́ làwọn léyìn àwọn tí wọ́n rí bẹ́ẹ̀ wọ́n sì jẹ́ láyé ẹ ṣẹ́kù wa hùfèmí àwọn lápẹ̀ ní sátọ̀dé yàrí ìtàn ọ̀nà fẹ́sọ̀ láti ìfọ́ wa ẹni tó fẹ́ sọ̀rọ̀ ṣe kù sí mí ẹni yẹn kéwú ó jòkó kéwú wà lọ́dọ̀ láti ó fẹ́ tó mọ̀ ni ṣe kù sí mí Dr. Al-Ubaidi wọ́n gbàdá wọn ti kẹ́kọ̀ọ́ Saudi Arabia àwọn tí ma dùn súnà gbàdá wọn parí tán náà ma dùn súnà ìgbàtàwọn aláǹfààní àti lọ ní iye 2002 àwọn àbáyìí ní ma ń bá ọlọ́kàn jẹ́ pé ah báwọn àti gbogbo gbogbo tẹ́lítàn alù láyé àwọn òdòdó àbáyìí wọ́n aláǹfààní wọn lọ síbẹ̀ àwọn kan máa ń gbọ́ tó máa ń sọ ni pé èèyàn ń jẹ súúdù láyé àwọn kan máa ń kánú tíra ni àwọn òtí rí pátíkà rẹ̀ báyìí ọ̀n ti táwọn rí ṣékù sí ní ló fi dá pé ẹ máa ń wọ ẹ bá jẹ́ àfáàyàn ẹbá jí àfáyàn nígbà lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ni kéfà mọ́ yẹ kúrú ìmọ̀rọ̀ bí èyí ma ń ju àfáyàn ẹ máa gbogbo àwọn tó ń ju àfáyàn náà wọ́n lè lómi ń lo ohun àfá rẹ̀ ẹ̀rù káfà rẹ̀ ni ẹ wo àfá ah aláìgbà kẹfà sọ sí ni o sí Aminullah ọmọ kéwu ṣẹ́kù tèmi ni wọ́n wọ́n jòkó tí wọ́n gidi tẹ́ bá rí mọ́ sí ròyìn òfè míì tẹ bá yà mínú láì kò yàtọ̀ níbi súdù níbi wọ́sọ́ ní o tẹ bá rí àbá àbá àmínú àbá àbá àmínú láì àbá rí àbá màdínà ẹnà polówó ni wọ́n polówó ni wọ́n bá gẹ́gẹ́ pé olówó gidi ni wọ́n dọ́pọ̀ ìgbà táwọn adé bẹ́ẹ̀ àkọọ́rẹ́ àwọn akẹ́wù náà sílé wa bí máa mọ́lé wa àwọn tó fẹ́ kéwú tó fẹ́ kéwú jòkó tọ́rọ̀ ṣe tẹ́ǹsì níyàwó wọ́n ń gbé bẹ́ẹ̀ ni bàbá tó sọ sálárì fún wọn tó súgbẹ́ǹtì wọn mo fẹ́ kẹ́lẹ̀ kan lówó kí tó wá ròyìn ìṣesí iṣẹ́ tó sàlàyé fún amọ́ tẹ́rí kẹ́kẹ́kẹ́ tí ò lówó ẹ ti ń san owó sálárì fáwọn kẹ́lẹ̀ yìí sáwọn súgbẹ́ǹtì ẹ̀ tẹ́sì jẹun sí lọ́rùn tẹ́wò sálárì àárúkọ̀ mọ́kílọ́gbẹ̀ sálárì <laughs> wọ́n wá ní bí wọ́n ìgbàtánà débẹ̀ àtúwásù ni wọ́n máa ń ṣe dárùsù lẹ́yìn alásàrì wọ́n wá bẹ̀rẹ̀ dárùsù pàtàkì dárùsù bẹ́ẹ̀ nìkan ṣe dìde nù ó kàn jáde ní olùfẹ́rí ṣe wárí wọn ó wá fún ikan ó dáràn ní bẹ́ẹ̀ bá dáràn ní Saudi Arabia wó bílì rẹ ẹnìkan bẹ́ẹ̀ fẹ́ pẹ́sẹ́jọ́ ní pété bá pààyàn tí ò bá lówó kọ́ bàtíbi tí wọ́n dání bẹ́ẹ̀ bá dẹ́rú ẹ̀wò ó ti jẹ́gbèsè nú irú ọ̀rọ̀ àwọn àfáà ní ọmọkùnrin náà lówó àwọn olówó bẹ̀ wọ́n èé ṣe sàárà fáwọn èèyàn báyìí àwọn àfáà náà kó fún ẹgbà ti ní pọ́blẹ́mù ẹmọ̀ kó fún gbogbo àwọn tá a sọ yìí pé ń kọ́lé fún kèé sọwọ́ sheikh àwọn olówó ni wọ́n fún wọn san ẹgbẹ́ fáfà lónìí wọ́n tẹ̀kí nìyí tẹ́kùn sọ́jọ́ ní mo dúdé àfáà kan tó kọ́ sọ́nà mẹ́wọ́n ṣe ilé kékeré rí wọ́n ló ní mẹ́ta mílíọ̀n síìtì yìí náà ni mo ní sẹ́kí ní ṣe àwọn àfáà ní wọ́n àwọn ọ̀nà Saudi owó Saudi bá ń ṣe ń gbà náà ọ̀nà sàmọ̀nà wa wọ́n ní wọ́n sàwọ́ wọ́n ti rí àwọn dọ́kúmẹ́ntì wọ́n ti sáìn wọ́n kò tọ́ ni wọ́n ní sẹ́kẹ́tì wọn ní kò sáìn kò kọ̀ chẹ́kì nígbẹ̀ náà ní kò kọ̀ kọ̀ chẹ́kì fún bàtà sọ wọ́n dọ́kítọ̀ nígbà yẹn àwọn hawó sẹ́rí àwọn wá jẹ́ pẹ̀lú owó Nigeria ọba 1 million naira ní 2002 ọba 1 million naira látàkò ṣe sẹ́niyẹ tí ó ní títọ́wájú àwọn olójú ni pé aṣọ tí bàbá wọ̀ bá sọ sí fẹ́lẹ́ tó wọ́n fọ́ ó fẹ́lẹ́ tó ẹ̀sìn mọ̀ rí ara wọn báyìí ní aṣọ pé kí ni àwọn báyìí mọ̀ ní aṣọ báyìí àwọn tó fẹ́ jọ àwọn sábà náà bẹ̀rù àwọn èèyàn káà náà jọ wọn kọ́ pé àkàtà àtàwọn lásán káà náà ráyé sá káà ráyé sá ò ní àmọ́ jẹun tó dá o bàbá wọn ni ibi táwọn ṣe tó bàbá náà lè gbé goro inú oko náà ń gbé àwọn lè gbé goro àfa ànáwá o tó dé lẹ́yìn ibi tá a ti lọ látara ìtẹ̀lẹ́ta nẹ́bí láti lọ bẹ́ẹ̀ ẹ mọ̀ jẹ́ àfojú kéré ìtẹ̀lẹ́ta nẹ́bí láti lọ sọ́nlá

mẹ́rin sí ànábì àwọn àbúrò pé báwo lèyàn ti lè sí ọlọ́run ọ̀nà tó lè fi sí ọlọ́run ni pé ìtọ́lọ́ ní kọ́ ṣe kọmọ́sì èyí tó ní kọmọ́sì kọ́ sókè nìyí kọ́ ṣe irú ọ̀nà báyìí náà tọ́lọ́ fi sí àní Muhammad nítorí léyìí ẹ̀kọ́ ta kọ́ níbi àyà takà níjẹta léyìí o kèé ṣe ìfi ọlọ́run gangan ìfẹ́hùn gangan ló ka ló ka ẹ̀ kèé ṣe torí ẹ̀ ló fi sọ ẹ̀ kalẹ̀ pé kálíbà nífẹ̀ẹ́ wọn hmm, kálíbà sókè nìyí kálíbà tẹ̀lẹ́tà ní Muhammad so ìtẹ̀lẹ́tà náà yìí pàtàkì púpọ̀ kìí ṣe nǹkan tálẹ́fọ́ mú ọ kìí ṣe nǹkan tálẹ́fọ́ kékeré mú ọ ìtẹ̀lẹ́tà náà ju ìtẹ̀lẹ́tò bí wa lọ ìtẹ̀lẹ́tà náà ó ju nínú ó ju ti àwọn òbí ọmọ èjì lọ bẹ́ẹ̀ yóò bá ìtẹ̀lẹ́tò méjì lókè nìyí ó lè wọná abdullah ọba malikiola musa ti rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wá ìtẹ̀lẹ́tà náà Muhammad sallallahu alaihi wasallam ọjọ́ ti lọ aláǹfààní àti gba ẹ̀lú yamúfà ti lù ìta sọ iná ọlọ́nkú ní sáwọn àtàlẹ̀ kíámà alábẹ́kọ̀ọ́mọba wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam